ibẹ̀ náà lẹ́yìn àwà báyìí pẹ̀lú àwọn àlejò àwọn ni imam abdulhakim abdulrahim alkutubi tó jọ́dọ̀ àwọn àfáàwà al'adábí ọlọ́ndàkùnjẹ́ ọlọ́nkọba san lẹ́sàn dáadáa àwọn àfáàwà tí wọ́n tukọ̀ ikú tí wọ́n tukọ̀ e, e, ètò náà àwọn náà ni àṣẹ dr abdulmomin ẹlẹ́yìnlá ọlọ́run kí ó bá san lẹ́sàn-án dáadáa صلى الله وسلم وبارك على سيدنا محمد نبينا محمد عليه افضل الصلاه وادنى التسليم ثم بعد سجدي وقال اللهم يا شيخ على يوم وفقه الله عليه الصلاه والسلام náà ni wọ́n ń pè ní kótó wọ́n ń pè ní kótó ìgbà mi máa ma pè ní jàbàlì kótó ọ̀nà ìlú òkè òun ìgbà mi àwọn ọmọ ẹ̀ma pè ní ìyàdá tẹ́lẹ̀ gbogbo àwọn orúkọ méjèèjì tí wọ́n wí sẹ́yìn yàtọ̀ sí kótó àwọn orúkọ ṣááyé àtúnṣe wípé àwọn wáládà yẹn ni pé níbi ni níbi bá wà nù ìlú ìjọba ní ìjọba ló wù ìjọba ló ń lọ àbí ń lọ sùn àjà kọ́dà wọn ti sọ bíbélì mọ̀ṣáárì ṣúhàdà so ìyẹn ni pé ṣúhàdà street àwọn tó jẹ́ mátayà àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́run ìbéèrè mi ìfẹ́ lórí ọmọ bẹ́ẹ̀ yìí pé tí àwọn tó kú sí gájúwá tó wọ́n tó jù nìkan ni ṣúhàdà yìí bí gbogbo ẹni tó bá ti kú sójú ọ̀nà ọlọ́run wọ́n ṣẹ́lẹ̀ ní àdẹ́rẹ́jà lùkúwò la àwọn ṣùgbọ́n mi ń bẹ̀ ṣùgbọ́n tó bá kú sójú èyí ṣogun yìí nìkan lànà ìjà àwọn èèyàn kò sí sádà àwọn èèyàn kú sí kandad àwọn èyí tó padà kúlẹ̀ yẹn kandad ti mohad àtàwọn gàgàwáàtì míì náà ti sùn lábùkù tó torí pé àyíká wa yìí ó ní àpẹẹrẹ tó lágbára nínú ìgbésí ayé òjíṣẹ́ ńlá Muhammad ó wá ní àpẹẹrẹ tó lágbára nínú Islam ó wá ní gbogbo àwọn ọlágbára ọlágbára láyé ànábì ọlágbára nínú Islam yẹn látara nǹkan tí ó wá ṣẹlẹ̀ sí àwọn sàbí ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àtàmà kó jẹ́ pé ẹnu ọ̀bá sí ọlọ́run bá ní ká pàkí gẹ́gẹ́ bí àwọn àlejò wa ọ̀bílọ̀ ti ṣe ṣàtìlẹ́kì tó yóò bá ní tí yẹn bá máa jẹ wọn kì í nù yàn ọ̀yẹ́ ká máa nù yín mọ́ ṣùgbọ́n ẹ sáà ní rárá èyí ni ẹ mọ̀lú náà ni ẹ sáà mú wa lọ tó èyí táwa ń ṣe nù ọlọ́run bá fún mọ́sàkùnrin lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn àfáwà sheikh abdulwahid abdulaziz aladabi láti ìlú ìbàdàn àwọn náà wọ́n jọ kọ́wọ́ rìn ìrìn àjò ẹ̀sìn yìí ni ìjọba tí wọ́n fi oríṣiríṣi ní ìrìn àjò àmọ́ ìrìn àjò tó jẹ́ nọ́mbà wán níwájú ọlọ́run òun náà ni ìrìn àjò tó bá ní ṣe pẹ̀lú ìbàdàn àti àtìmọ̀ pé ṣẹ́lá muhammad alẹ́ ìfọwọ́sọ̀ sọ̀rọ̀ ìrìn àjò kárí gbogbo ìrìn anábìláyé ìrìn àjò wọn lè láti mọ́ta sí Madina hijira àwọn ará máa yí rẹ̀ gbogbo àwọn ìrìnàjò ànábì jáde lẹ́yìn hajjatul wada tó lè fi jọsìn gbogbo yòókù gazawati níbi ọ̀dá mo fẹ́ rí kìnnì kan ní tabu mm-hmm. so irú ẹ̀lẹ́ wá rìn yìí tó lóore jù nínú ìrìn àjò tó yẹn máa ń ṣe láyé òun náà lélẹ́yìn títẹ wá dé ìgbòho náà ní àyíkáǹpẹ̀ ní kófò ìjọba ti sọ pé eléyìí wọn ni ó gbajúmọ̀ lápá yóò ṣe ńlá mùsàmá kí ló wá mú ààyè yìí jẹ́ orúkọ yẹn torí òkè tí ẹ̀wù ẹ̀rí lẹ̀ ká iná òkè iná pè ní jábàlù pẹ́tọ̀ tó sì jẹ́ wípé ìbéèrè tí yàn kọ́kọ́ béèrè òun náà ni wípé ṣé òkè oúdù nìkan ni wọ́n wà ní jẹ̀sẹ̀rà tó làárọ̀ bí. Ah, ah, àárín ìgbé tán ẹja tó kọ́ lè gbé òkè nǹkan. òkè ó dà. Eh, eh, eh, èyí ó máa béèrè pé ṣé òkè oúdù nìkan ní bẹ ní ilẹ̀ lárúbáwá ni láyé òjíṣẹ́ ńlá Muhammad alẹ́ ó sì wá jẹ́ pé àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ànábì ilé má so má ọ̀rọ̀ òkè odò lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ láwọn ẹ̀rí tó rinlẹ̀ ara rẹ̀ ní kí ànábì ní jabalu odò òkè odò tẹ̀ wòlíì yòóhébù náà ànábì ní nífẹ̀ẹ́ wa wà láti yòóhébù náà ànífẹ̀ẹ́ òkè àpáta ànábìlà níbẹ̀ so àwọn sẹ́yìn àwọn ọ̀rọ̀ ànábì míì ọkàn yẹn gbọ́dọ̀ gbókòókò nínú ìdọ̀tí so ọkàn yẹn gbọ́dọ̀ máa kó tó máa gbọ́ nǹkan yẹn yé wàyí láti ẹ̀gbin tó bá ti kó jọ sínú ẹ̀mí yìí wà láyìn onígbọ̀n kan yẹn yé ọ̀rọ̀ ànábì sàṣálà tó ní jabalu uhudu yuhibbuna wa nahnu nuhibbuhu ìyẹn kẹta dára dó bí sáà ṣe wà ní wípé kí ló fà tí ànábì sàtẹ́lá fi máa ń sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó wá ń bẹ tí mo gbọ́ lẹ́nu yín ẹnu yín láti gbọ́ wẹ́yìn náà lẹ́tẹ̀ wí pé ànábì sàtẹ́lá ni akàkánu tí àtẹ́lẹ̀ ni hmm. àmẹ́yìn lẹ́ẹ̀dẹ̀ máa ń sọ pé ànábì ni látẹ̀sógún àbí ànábì ni gbogbo wèrèwèrè tẹ́ bá ṣe hmm. ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn generation ẹ má jẹ́ wọ́n ra wọ́n ra kó ba yín débi pé تفضل يا شيخ حياكم الله لا لا لا لا بعدين بعدين أبشر طيب ẹwọ fi bó ṣe tó yìí o ẹwọ ìdáǹkò ẹ nítorí ti bẹ̀rẹ̀ ẹni àpẹjẹpẹ yìí wọn sára sí bẹ̀rẹ̀ ẹni ẹni láti lè jẹ lọ́pọ̀lọpọ̀ òun ló ní ìdáǹkò lọ gbogbo ìmọ̀sára sí òun wà kó ṣe níwà bẹ́ẹ̀ ni òun ló kù lọ́wọ́ bẹ́ẹ̀ báyìí

nígbàgbà àwọn ilé àdíkù làwọn àǹfààfọ̀ àhàdùkù mẹ́fìlà ọ̀tọ̀dù dáàbàlà ọ̀pọ̀ ìjà àhàdìyí olóògbé àwọ̀ àtú náà gbé ìṣàlẹ̀ ìṣàlẹ̀ ìṣúlù tó fi ń bọ̀ wọ́n wá dúró tó bá jẹ́ tẹ́ ẹ bá wá sí gbogbo ayé kó ọ̀rọ̀ jọ tẹ́ ẹ bá sí gbogbo ayé kó yá tẹ́ bá ẹ ọba yìí ẹ tú àdínú ẹ̀dá ẹ fi ọba ọlọ́run tí ọlọ́run wà ló máa yàrá yìí tẹ́ ẹ bá sí gbogbo ìgbésí ayé yín hmm. wá di góòlù tẹ́lẹ̀ kí n ti gbogbo ọ̀rọ̀ tó ní góòlù ogun tẹ́lómi ní láyé ká hmm. má sófin wọn rẹ̀ hmm. bóyá kò ju góòlù ní tòun ìdí wọn lórúkọ ìlọ òun ló fi mọ̀ sọ pé à ah, ọlọ́run kọ́ ọlọ́run kẹ́mi láyé àníṣe gbogbo òkè yíyányán bí tó ti wá bẹ̀rẹ̀ bí tó ti ti ọ̀rọ̀ rẹ ọwọ́ àti dèdè di òkè jábàlì òkú ẹ̀yẹ kan ló dárò ìrìn dáúlà gan òde dárò ìrìn dáúlà tọ̀ ní òdìdí òdìdí kọ́ńtírì òde dárò ìrìn wà ní gbogbo tó bá jẹ́ pé ọwọ́ àti tó bẹ̀ ní wá ti ṣe wàrà wà nà fi jọ̀nà ọ̀nà ní ìrànràn tàbí wá bu gàrí gàrí ọ̀tún wọ́n báyìí òun náà wá fi ṣe sàárà ó wá pé ẹ̀yin méjèèjì tó yẹ já lọ ewu lágbára nínú ẹni ó wá náà tó tó òkè ọ̀sùn òkè táàmì wí ọ̀hún rèé bẹ́ẹ̀ àákọ̀mọ́ kan ní bẹ́ẹ̀ àwọn ọ̀dá ìṣèlú wọn ti lọ́gbọ́n wa lé ní ìṣàlọ́mà ẹ wá fún òkè tí ọ̀hún gbogbo ẹ̀yìn ara ìbàbá wa tẹ́ bá ń wù wá ní ẹ̀dá fún ẹ wù ẹ kámọ́ gbàgbé ìwà ayà tó bá mú wa o ẹ jẹ́ àpèkọ́kọ́ wo bí òkè ìṣèlú bá tó bá ìṣèlú ẹ wo kó wá gùn báyìí kó wá gùn báyìí kó wá gùn báyìí kó wá gùn ẹ̀rọ àfẹ́jẹ́ sọ gbogbo wọn dá sí ni o gbogbo èyí ẹ̀ ní òkè nílé o ibi ká dúró sílẹ̀ bàwẹ́ o ẹbí tó lọ pé sílẹ̀ o káwá lẹ́nìkan wá ní gold tó wá tó bẹ́ẹ̀ kó lọ́bẹ̀ o ọ̀tọ̀ tó lé lẹ́yìn kékeré yìí apá àmbọ̀ àbí yìí o ibi tó ló dé nù tọ́bí ó wá dé yìí ee o ibi akáwà látọ̀ fún nǹkan lọ́lọ́kan o àwọn olárúbá fún nǹkan lọ́lọ́kan o gbogbo tó parí sínú ó wá lọ báyìí ẹ ó wá lọ báyìí ó wá lọ báyìí ó wá lọ pé káwá ní ọ̀sán wá nírú góòlì bẹ́ẹ̀ tó ní góòlì tó tó bẹ́ẹ̀ ẹni ó ní wá lọ rèé fi ṣe sàárà wípé a ti ní ìpò ṣe nítorí ìtọ́lọ́hún sàábé ànábì kan ẹni bọ́dí inú àwọn sàábé yìí tí wọ́n bá lè rò pé ayé tó kéré jù mú sàábé sàábé tó wá kéré jù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó lóun náà wá lọ rèé mú ọwọ́ rẹ̀ méjèèjì báyìí lọ́kọ́

yóò parẹ́ ní òun lẹ́gbẹ̀ẹ́ ti sàbí àtẹ́gbàmọ́. alábìnrin ládàá tiẹ̀ kò ní bá ẹ̀kún wọ gàrí tiẹ̀ náà kódà ìdájí ọwọ́ kan ládàá rẹ̀ ò lè bá tiẹ̀ ẹ̀dá ti ṣẹ́ òun láti ṣe láti gbé mi léyìí. nọ́bí làwọn làáníyàn láti gbé mi léyìí àwọn sàbí ànábì pọ̀ máa àwọn sàbí ànábì lọ́lá máa subhanallah jẹmọ́ mùsùlùmí àwọn ọ̀rọ̀ tí ìjírò tí mo fẹ́ sọ tẹ́lẹ̀ ni torígbà tí bá délé ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àwọn sàbí ànábì ṣiṣẹ́ o nígbà àkọ́kọ́ délúgbọ́ta dé àwọn ṣékùn wà ládájú ọmọ ìjẹ́ ìlú bí a ti ń ṣe láti kọ́tọ̀ ìgbà àkọ́kọ́ balẹ̀ sí kọ́tọ̀ tí mo wá rí àwọn oríṣiríṣi èèyàn tá a jọ pàdé awájọ́ bí ra wa Nàìjíríà Bangladesh Bangladesh kálukú lábẹ́rẹ̀ kálukú wá sọ tiẹ̀ léèmì tó wá gbé wa láti kọ́tọ̀ wá ti dé dà tẹ bá máa dúró àwọn èrò tó gbé tó gbó wa ìwádìí ràn kan à ń ṣèlú kan náà à ń ṣe lédè kan náà àwa balẹ̀ àwa wa ń gba mẹ̀sílẹ̀ ọ̀dọ̀ tí bàtà ọkọ̀ balẹ̀ fún ìyọkọ̀ wa ti dilẹ̀ nìkẹ́ dákùn annabi wa muhammad sallallahu alaihi wa sallam sannaka illa rahmatan lil alamin ta annabi ne kan náà ló fi gbogbo ayé yìí báyìí ní mẹ́sẹ̀jì ó ti débi àwọn kan là nábì lò ó ṣẹ́gun ọ̀run là nínú wa lò ó ṣẹ́gbà wa bọ́lẹ̀ ní jẹ́dá àwọn abẹ́mọ́ á lọ sí màdínà tábẹ́mọ́ bó ṣe wá fẹ́ dì kanra tó kìíní kan mo wá fi dára mi padà ọkọ̀ mú mọ̀ wọ ẹṣin màrá ẹbí bàbá wà bẹ́ẹ̀ èmi àti wọ́n sọ ọkọ̀ láwọ̀ ló nira lọ́rẹ́ aláfẹ́ mọ́ kanra mọ́ra wa yìí dírẹ́bà tó wà wá ti ń sùn àwọn náà ń jí lẹ́mẹ̀wá dírẹ́bà àwọn náà wà ti àwọn náà ń jí ká ọ̀gá àwọn sùn wa ẹgbẹ́ àpò àwọn sàábí wá ṣe ń yíra láti mẹ́ka àwọn Allah akbar. Wọ́n rẹ́pù obìnrin o. Allahu akbar. Wọ́n ṣe wọ́n tẹ́dí o. Wọ́n dáná wọn ṣe kẹ́kẹ́ o. Kìí ṣe pé wọ́n ní owó tẹ́ ní láyé mọ̀ nílò lówó ẹ̀yẹ mọ̀bọ̀ wábà kọ́nà bá lọ o. Nítorí bá ní bẹ́ẹ̀ bá dúkù àmọ̀ jẹ yíyá wọ́n sì ti fara da ìyàwó aláhùnmá àti àìsàn ẹ̀ṣẹ̀rún ẹ̀ṣẹ̀ bí èmi wá kù sínú inú tó bẹ́ẹ̀ dìkára kò dìkára báwọn sáré wà láì kò dìkára ẹ̀mí inú wọn tó wá dùn pé wọ́n lọ inú wọn tó wá ń dùn sí pé wọ́n lọ pé wọ́n wá àwọn fara da ìyà wọ́n fara da ìyà lónìí mo ala nasiri ní àkókò àti ọ̀rọ̀ sáà lọ́bí sọ pé láàdàmọ́gbò lọ ìsábà àṣàhábí láàfin lágbẹ́bí ò bá sọ̀rọ̀ ó yẹ kí pé ìmọ̀ ìjẹ́ rí bá ń bú àwọn ìgbàdé aláwọ̀ àwọn bí kò jẹ ìyà ṣe tí a kí ní ìtú lò fún ibà tábùkù ọlọ́yìn tábùkù ọ̀hún wà láyé àti àwọn sọ̀hábí àlẹ́bùwà Muhammad òun tí ń bẹ́ẹ̀ lùlù yìí tí wọ́n kọ̀m̀pléènì ọ̀run wọn ni pé òkè ni òtútù ti ń dé òtútù bá wù nínú ẹwà láwọn ṣe ìjẹ́ láti wù mẹ́kà láti wáyé ẹwà wù fọ́tò. ó wà nínú wọn gan tó ti wọ bàtà àlẹ́bíwá lè ní pé àwọn sábà ilé ṣe sọ́dá kọ ọ̀dàrí ọwọ́ kan káwáwú àwọn sábẹ́ àlẹ́bí sádákà tí mi ń ṣe nù wọn olówó mi èyí ṣe ìṣe ìmọ̀ tí mi ìbí jagun nù wọn àìmọye onímọ̀ ni ò yílẹ̀ ṣe bì sí gbogbo jẹ́ ẹ̀mí wọn tán wá fi ilẹ̀ dá lórí ọ̀gá oore tọ́lọ̀ wá ti fún wọn ni pé ojú tí wọ́n kà lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kí làwọn làwọn ṣe débẹ̀ kí làwọn gbà kí làwọn bá débẹ̀ ọlọ́mọ́sàfà yẹnu sáwọn sàhábà wọn yẹnu sáwọn sàhábà ẹ̀tọ́ aláwọn ṣọ̀rọ̀ dáhùn lọ́sọ̀rọ̀ àwọn aláwọ̀ àti

bóòlù ṣe wá jẹ́ pé inú Madina sáwọn ará Madina náà bára wọn jà ní ah. tó fi wá jẹ́ pé ibi tí ó jìnnà sí Madina ibẹ̀ ni ó ti ṣẹlẹ̀ so ogun yẹn àwọn kèfèrí àdánwò tó bá wọn níbi ogun Badar láti very revenge hmm. wọ́n fẹ́ gbẹ̀san àníyàn wọn ni pé àwọn bọ̀ wá ká ànábì àti gbogbo àwọn tó fún àwọn sáájú àwọn sigun wọ wá bá òjíṣẹ́ ńlá Muhammad ní Madina tọ́mọtọ́mọ tẹbítẹbí tààràtààrà so àwọn kàn mọ́ Madina wọn ìgbà tán wá dé àyíká ààyè yìí òun ni èrò tó kan ànábì pé àwọn kèfèrí mà ti dé kódà nínú àwọn tí wọ́n fi ṣe ìlérí táwọn fi ń ṣe ń jọun ni pé wọ́n kó lé lọ́wọ́ wọ́n kó ọ̀nà lọ́wọ́ wọ́n tún kó aya lọ́wọ́ ìyẹn àwọn kẹfẹ́ yìí àtó ń jẹ ìpè báwọn ṣe ń lọ yìí imma nasrun so wà imma alhalak inú ká parẹ́ yányán bá ṣe ń lọ yìí àti kó jẹ́ pé káwọ́ pa wọn rẹ hmm. àníyàn tàgbé wa nù nígbà hmm. táwọn ànábì gbúrò pé wọ́n dé ànábì wa pé àwọn sàkè wọn làwọn àwọn kẹfẹ́ yìí ti dé tòsí àwọn mùsùlùmí mẹ́ka ti dé bóò ní sáà mọ̀ wòran ni wọ́n sábẹ́ ní al-amru amruka ya rasulallah hmm. nítorí ọba ti wí náà ni ní tó bá ti sọ náà ni àníwò wọn ara jáde náà ó ti yá náà nù àwọn sàbí ànábì tọ́lọ́wọ́n bá ròyìn sẹ́yìn fún gbogbo eléyìí àwọn tẹ́yìn bá ń ka Kùránì èyàn ò ní máa tí gbọ́ yé àti ẹ̀ bá ń ka súnú òjíṣẹ́ ńlá Muhammad o bóòlù ti fẹ́ gbọ́ Kùránì yé pẹ̀lú ròrí rẹ pẹ̀lú làákàyè rẹ làákàyè tiẹ̀ sániwọ́ so ló fi jẹ́ wípé gbogbo àwọn àyàtọ̀ tọ́lọ̀ fi ẹ̀wọ̀ orúgbẹ̀yìn sóràtún náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdẹ̀yẹ ká fẹ́ lò hmm. ìgbà tí ànábì wá ibi tó ti wá pàdé wọn hmm. òun náà láàyè yìí òun lógún yẹn fi ṣẹlẹ̀ ní àyè yìí hmm. torí pé ó yẹ kí wọ́n jọ mú àyè ni pé ẹ̀yin ọmọ bọ̀ wá mọ́ká ẹ̀yin àwọn náà wá pàdé yín gbogbo àwọn pàjọpọ̀ láàrin ọ̀nà ó ti wá jẹ́ pé wọ́n ká wọ́n ká ànábì mọ́lẹ́ ní ìtọ́fàánù bàtà ànábì wá dé pẹ̀lú àwọn sàábé wọ́n ti wá rí wọn pé wọ́n ti dárogún sí ààyè yìí hmm. àwọn sàábé wọ́n ti wá sọ fún ànábì pé ó ń ṣe ọlọ́run àwọn táwọn olóòkan yìí àwọn nìkan kọ́ o hmm. wọ́n dára wọn sí méjì yìí hmm. ọpọlọ tán lò ní pé ẹni tó sì tó lo ọpọlọ yẹn gbà náà kana kafiran mushrikan nígbà náà tán pè ní Khalid ibn al-Walid sànábì padà sọ pé sayfullahi fil ard Khalidu yìí ó mọ̀ ogun gan òun ló wá ní ọ̀nà tá a fi gbà jà ní pé ká dára wa sí méjì káwọn kan wà ní battlefield hmm. káwọn kan wà ní ẹ̀yìn kan máa wò wọ́n tí wọ́n ti rí pé àwọn alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ìjà tán kán gba ọ̀nà ẹ̀yìn wá kán wá fi ànájà àtàwọn sàábẹ̀ rẹ̀ sáàrin ẹ̀yìn ẹ̀ máa bá wọn jà wájú ẹ̀yìn máa bọ̀ wálé àtàtẹ̀yìn èròǹgbà wọn nu. bàtí ànábì sallallahu alayhi wa sallam ọwọ́ ah! kó àwọn sàábẹ̀ kan jọ hmm. ẹ̀yìn ẹgbẹ́ olókè yìí òkè yìí náà pè ní jábàlú rùmán òkè tẹ́ ń wò yìí òkè tẹ́ ń wò yìí tànàbì ní kí wọ́n dúró sí alẹ́ ìsọ́lá tó wà sálà sẹ́rí òkè tẹ́ ń wò yìí òun là nàbì ní ká dúró sí bí sín òkè tẹ́ ń wò lọ́ọ̀kan yìí náà ni wọ́n ń pè ní jábàlù romat so jamuhu àrọ àwọn tí wọ́n tí wọ́n máa ń stretcher àwọn tí wọ́n máa ń ju akọ ipe tafatafa hmm. pé ẹ̀yin ẹ dúró láàyè yìí ànábì wọn sọ fún wọn pé ànábì ní on no condition iná ní kẹ́ẹ̀ ti sọ̀kalẹ̀ láàyè yìí o àtìgbà tẹ́ bá gbọ́ pé mo ní ẹ sọ̀kalẹ̀ bí n bá ti ní ẹ sọ̀kalẹ̀ gbogbo bá ṣe òkó gun orí ẹ sá dúró ń bẹ̀ náà ni wọn bá pàdé ikú ń bẹ̀ àwọn sàbẹ̀sì làwọn gbọ́ ànábì wa ni ìwọ ni ọ jẹ́ aṣíwájú wọn ẹni tọ́lọ̀ ẹni tí ànábì fi ṣaṣíwájú wọn jọ náà pé àmírù àwọn tí wọ́n wà lókè yẹn òǹkà wọn wọ sixty eight àwọn kan ní seventy ni wọn orúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi ibn Jahsh radiyallahu ta'ala tí bá ti gbọ́ sàbí kí ni ká ṣe kílẹ̀ jáma ṣe radiyallahu ta'ala anhu hmm. abdullahi ibn jashi hmm. ó wá dúró níbẹ̀rẹ̀ ogun ọ̀rọ̀ pọ̀ lórí ogun odò gan ṣùgbọ́n ìwọ̀nba tí ọlọ́run bá kàn ní kárí sọ torí ó ní agbára gan wọ́n dúró wọ́n wá dúró sẹ́ẹ̀dí dúró tán wá dúró yẹn hmm. àwọn tí wọ́n wá wà lọ́ọ̀kan nínú àwọn kèfèrí tán dára wọn sí méjì wọn ò wá lè takété wa mọ́ Allahu akbar. gbà tí ogun wa bẹ̀rẹ̀ triumph wá wà fáwọn mùsùlùmí fi bidayati al-ma'raka hmm. àwọn mùsùlùmí ló jẹjà hmm. níbẹ̀rẹ̀ ogun nígbà tí wọ́n wá jíjà òkè lọ́wọ́ pé hé sí èsè ìtọ́sẹlẹ̀ ní bádìrì ló tún fẹ́ ṣẹlẹ̀ yìí nǹkan dé aparun ní bẹ́yìn àwọn parun ní ogun tàná tòní yìí náà kójú má rí bi Hmm. gbogbo ara lògùn ẹ̀ ẹ hmm. bá wọ pé wọ́n bá tàpọ̀ ara wọn pé ẹja ẹja sálógun ẹnìkíní ti fẹ́ máa kú ẹnìkejì ti fẹ́ máa kú níbẹ̀rẹ̀ ogun so gbogbo àwọn nǹkan tí wọ́n ń jábọ́ lára wọn ní nǹkan hmm. ogun ọ̀rọ̀ ogun ti ń jábọ́ lẹ̀ níbẹ̀rẹ̀ ogun so lànàbí wa ni ẹ eh, ok àwọn náà ti fẹ́ máa sá lọ wọn àwọn tọ̀hún tán sì ń bẹ àwọn fàárí kù yẹn àwọn sì ń bẹ ibi tá dúró sí táwọn eléyìí ti tó ànábì sọ fún un ìgbà tí wọ́n àwọn sàábé tí wọ́n wà ń sálẹ̀ wọ́n ń sa ọ̀rọ̀ ogun pípé hmm. òkè ẹja mọ̀ sí àwọn tó wà lókè wá òfin látẹ̀ka àwọn ọmọ ìyá wa wọ́n ti kọ́kọ́ jagun ná hmm. àwọn ti ní chance àwọn ti wọ́n ti wọ́n ti wọ́n ti ní fọ́bùlà alẹ́ yìí náà hmm. àwọn ti lọ́lá ẹ̀kejì tá a bá tẹ̀ tí wọ́n partake níbi four segment tó ṣẹlẹ̀ yìí ó yẹ ká lọ ràn wọ́n lọ́wọ́ ká lọ bá wọn kó ọ̀rọ̀ ogun ẹni tí ànábì sallallahu alayhi wa sallam tó wá fi ṣe aṣíwájú wọn lórí òkè yẹn tí mo pè ní abdullahi ibn tí wọ́n sọ fún wọn pé wà rasul hmm. àsọ́lẹ̀ ànábì ànábì ni ah, ó dìgbà tá a bá tó gbọ́ pò ń bọ́ ẹ kúrò ibi orí òkè yìí ní àpé ànábì tógun bá tógun bá sì ń ṣẹlẹ̀ lọ́wọ́ ibẹ̀ náà láti dúró àwọn náà ti sá lọ yìí àwọn tó sì ní ká máa wò lọ́ọ̀kan pé tán bá ti ń bọ̀ ká jù wọ́n ní ọfà hmm. àwọn ni wọ́n lè takété yìí ah, káṣẹ àwọn náà lè túmọ̀ wá yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kí dà máa wá dúró bíbà yìí sí ó káwa náà ò ní nǹkan kan ẹ wà níyẹn wọn o hmm. wọn àwọn náà wọn exercise discretion náà wọn ni pé hmm. ẹ jẹ́ káwa náà ó pé ah, nítorí àná wọn sọ pé ẹ̀yà ànábì ní ìrírí kan gbà mí hmm. ẹ̀ ó ṣeéṣe kan mm, mm. àwọn tún wo pé èròǹgbà ànábì ni wípé hmm, hmm. níbi ogun yìí tó bá ti kiri. yóò àmọ́ dàbí irú bá ṣe lọ ṣe ṣe àdùn bíi láìsọ lè yá na àdùnkùnmọ̀lá aṣọ́rọ́ ìlà fi Bani Qurayza tí ká lo irú ṣe àdùnjọ́ náà bóyá làwọn tó wà lọ rò bẹ́ẹ̀ pé ah, bí adáná bí gbà lérò ní ogun àti jẹ́kọ̀ọ́ rẹ̀ bí ẹjọ́ àwọn náà bọ́lẹ̀ ká lọ rí kóńkó ogun Ibu abẹ ibi gan bọ̀ abẹ mo ti fẹ́ àṣetàlíkì lórí ẹ̀ bí ìbìnlá. Àṣetàlíkì lórí ẹ̀. Ìgbà tí wọ́n wá tí nǹkan yẹn wá ṣẹlẹ̀ tán hmm. so ẹni tó jẹ́ aláṣẹ yẹn wọ́n sọ fún wọn pé hey asọ́lé ànábì hmm. àwọn á nílò sọ àwọn gbọ́ àwọn mọ̀ pa asọ́lé ànábì ó yí hmm. àwọn náà àmọ́ tá ànábì gbà lérò o àwọn tọ̀hún ní èyí wọ́n sọ pé no alódìgbà tá a bá gbọ́ pa ànábì ni ẹ̀yin tẹ́ wà lórí òkè yìí o ẹ máa sọ̀kalẹ̀ bọ̀ àwọn sáadé yòókù sì ti bízì níbi àwọn ọ̀rọ̀ ogun àwọn náà bá ní ẹ káwọn náà lọ sa ọ̀rọ̀ ogun bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ báyìí ọ̀gọ̀rọ̀ wọn bí wọ́n ti ń sọ̀kalẹ̀ báyìí gbọ́gọ́rọ̀ wọ́n ti ń sọ̀kalẹ̀ báyìí gbogbo àwọn tó kù lórí òkè rìwáyà kan ní wọn ò ju fourteen lọ ẹgbàá wa kan ní méjìlá ni ó ń ká wọn ṣáàjú bíi méjìlá mẹ́tàlá mẹ́rìnlá nǹkankan lọ àwọn tó wà lọ́ọ̀kan táwọn ti dá dúró táwọn tẹ́lẹ̀ tí ń bá wọn pé wọ́n dúró tẹ́lẹ̀. inú wọn sì ni ọ̀gá ogun yẹn wà tó ti padà sí Khalid ibn Walid ló bá ní àà òkè tí àwọn tí wọ́n jù wá ní ọkọ̀ yìí máa ń fẹ́ rí òkè yìí máa ń fẹ́ rí hmm. àwọn sọ àwọn àwọn ìṣe rìláàsì pé ah, wọ́n ti sá lọ wọn ò lè dé bí mà àwọn tó kàn yìí sẹ́ni bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ àwọn tó sọ̀kalẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn àwọn tó Abdullahi ibn Jashi wá rí bá sọ̀rọ̀ pé èmi ò dúó àwọn náà èmi náà ò dúó sànẹ́bí fi sọ pé hmm. ọ̀yá ni hmm. bá Khalidu ibn Walid kan ní ẹ̀yin ẹ̀yin kèfèrí ẹ̀yin bó ṣe pèrè àwọn jọ́nà pé ya qaum ọ̀yá òkè yìí ti fẹ́ rí ẹ̀já gbàbẹ̀wọlé táwọn eléyìí ọba ju akọ̀ bóyá kò lè ju akọ̀ mẹ́tàlá yìí náà lọ hmm, ọya àwọn adébẹ́ta dọ́dọ̀ wọn hmm. ọya ẹ̀yìn bíi two hundred ẹja sí lọ. Allahu Akbar. bọ́n ṣe ń ṣíbọ̀ báyìí. káwọn ilé tọ́ọ̀tù ni kọ́rọ̀ bá dọ̀rọ̀ ká ká ká bí ọ̀rọ̀ ogun ṣẹ́ni tí àwọn ti ń ṣíbọ̀ báyìí káwọn ilé tó sọ pé ah wọ́n ti ń ṣíbọ̀ fa kàtà kàtà pẹ̀lú ẹ̀sìn wọn wọ́n ti ká wọn mọ́ eré òkè yẹn gbogbo àwọn méjèèjìlá àbáwọn mẹ́tẹ̀ẹ̀tàlá tó wà ń bẹ̀ ni wọ́n bẹ́ lórí tẹ́yẹ̀yẹ́ nínú àwọn sàbí ànábì sàṣẹlẹ radiyallahu ta'ala anhu èyí ò nìkan kọ́ àwọn tán wá sọ̀kalẹ̀ tán láwọn ń sa ọ̀rọ̀ ogun hmm. àwọn tán tí wọn ò tètè fura tán ká mú tán ṣe kíní tán ṣe ṣe pa ẹni tó ti lọ sinmi pé tán fọ sẹ́nu tán mm, mm, gbogbo àwọn tán sọ pé gbogbo wọn bẹ lórí hmm. hmm. lórí pé la ilaha illallah ni ẹ wí pé ẹ ságbà fọlọ́run ẹ sì da gbogbo kàmáwá jáde náà bá àná yìí lẹ̀ gbogbo ẹ̀ náà tó bí náà nù ó bí wọ́n ṣe wá ká wọn mọ́ wọ́n ṣe ń pa gbogbo wọn mọ́lẹ̀ ẹni tí wọ́n pa mọ́lẹ̀ in fact kí wọ́n tó rí arrange ẹ̀mí ti sùn kọ́dà níbi ogun yìí nínú ibẹ̀ ni àkọ́kọ́ náà nínú ogun gbogbo ogun tá ànábì jà hmm. òun logun tí wọ́n rí tó wá tí casualties ìyẹn ni pé tí mùsùlùmí kú jù ẹni nù hmm. ẹlẹ́ẹ̀kejì ogun yìí ni ànábì ti ṣèṣe jù tó rí nira jù ní gbogbo tó ah, bìmáàna zàtíyàtù rasulillahi الله alaihi wasallam ṣàkṣíyà rẹ̀ ogun yìí ló ti ṣẹṣẹ jù hmm. kọ́dà ibẹ̀ yìí ni wọ́n ti kárù bàyíyà rẹ̀ ọ̀kan nínú àwọn èyí mẹ́rẹ̀ẹ̀rin ẹnu ànábì ń rọ fún ẹ̀jẹ̀ báyìí ni ogun yìí nìkan náà ti proclaim tó láwọn kan ti sá pé yéè bàtà tí wọ́n ti pa àwọn èèyàn ẹ̀jẹ̀ ti ń sàn lọ làwọn kan ti àwọn tán àlọ́ àwọn náà kọ̀ọ̀kan làwọn ti sá wọnú ìgboro lọ pé kutila muhammad kutila oh, oh, oh, rasul wọ́n ti pa nabi so àwọn míì ti ń profane pé tọ́ ìbítọ́lọ̀ ní ìsìlámù ìbítọ́lọ̀ ní yóò dé náà ìsìlámù ti tán o ẹ̀yin ará madina anabi ti lọ àwọn kan ti gbé kiri nù gbòòrò pàápàá jùlọ àwọn mànáfèké hmm. ayé ní òsí àwọn wo làwọn èyí hùn torí kò dàrú lọ́dọ̀ ọlọ́run kò dàrú lọ́dọ̀ òjíṣẹ́ ńlá muhammad hmm. kò dàrú lọ́dọ̀ àwọn sàábì ànábì àwọn tó ṣe yí pé hákò wọn ni ká kàrọ́ bọ̀ àlẹ́ yìí hmm. radiyallahu anhu so àwọn mọ̀nàfìkì ó láàyè wọn láti máa ń yọ sẹ́yìn hmm. àwọn bíi Qais ibn al-Jadd hmm. so ibn Salul Abdullahi ibn Ubay ibn Salul àtàwọn tí wọ́n rí kó mara àwọn tí wọ́n pé ẹgbàgbé ẹ̀ Islam ti tán wọ́n ti pa nábì sọ́hún wọ́n ti ṣe àwọn sábẹ́ iye rẹ̀ gan gbogbo wọn tó ti bá a lọ ti bá a lọ kó tó di pé àwọn kan ní àwọn èyí táwọn kan gbọ́ pé anábì kìíní kan kò tó ragabu anabi sasalam àwọn tí wọ́n wá yẹn láwọn kèfèrí tán sígun wá yẹn immediately tán rí kìíní yẹn pé yes first chance wọ́n tún sáré padà ní mm. kálù ní ẹgbẹ́ lálàsí wọn yẹ ẹ má dúró tó tán bá fi rí fọ́ọ̀sì padà ajẹyàn wa ń su so wọ́n ti tún wá sá padà nù sísá padà tán wá sá padà àwọn ni wọ́n wá padà wọ́n wá ń dunnú lọ pé hàn hàbí yìí bètè bádàrí tiwa náà ni ẹ̀yìn ti tí ò ní tòun ló wá fà tó fi jẹ́ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn látara ọlọ́mọ ní máa de nǹkan mọ́sábàbí o àmọ́ hmm. tó bí òun náà ni sísọ̀kalẹ̀ táwọn tí wọ́n sọ̀kalẹ̀ hmm. tànàbí ni ẹ máa wò wọ́n táwọn hmm. náà wá ṣe òun ló fà tó fi jẹ́ wípé ọlọ́run ànábì sallallahu alayhi wa sallam kọ́dà níbi ogun yìí ànábì ti fẹ́ sì wí hmm. àtọ́lọ́wọ́ ni laysa laka min al-amri shay'un àmọ́ sì wí o sọ̀rọ̀ hmm, hmm. wò lànàbì fẹ́ wí alayhi salatu wa salam òun ni wípé nàbì sọ pé kayfa yuflihu qawmun so shujja nabiyyuhum táwọn àwọn àlìhùmọ̀ yóò sì jèrè báyìí lédi pé kẹ gbàfẹ́sìn ọlọ́run lẹ́wọ́ tún kànyàn lẹ́yìn lẹ́yìn tọ́lọ́tún dá lọ́gbẹ́ àwọn wa ni àà ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọba tó máa ma kana wa ma yakunu wa ma lam yakun law kana kayfa yakun bó ní nǹkan wọn ò rí tí ó bá ṣẹlẹ̀ ó ti yé ọlọ́run pé gbogbo àwọn tí ó sẹ́kù yà wọn Khalidu ní ó padà di sàábè rẹ̀ mọ́ ṣe pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ànábì sí i ó ṣe wọ́n fún àwọn òyìnbó wọn fún. kí Khalidu wà lídìí bá wá jẹ́ kékeré níjọ náà tí ọlọ́run wá ní kànábì ó mọ́ sí ìwísírú àwọn kọ́ọ̀lì ìdújọ́ náà hmm. ẹ̀dá kò sáwọn sọ̀hábà tó yẹ pé sísọ̀kalẹ̀ wọn lórí òkè tọ́lọ́ ń sábàbí táwọn ló yẹ ká máa bẹnu àtẹ́lù pé táwọn lá máa bẹnu àtẹ́lù àbí kí ẹ̀kọ́ wá torí pé wọ́n sọ̀kalẹ̀ torí nínú àwọn ọ̀rọ̀ yìí àwọn alábòsí gbogbo àwọn elétekéte àwọn alátẹnujẹ àwọn òkúrọ́ náà Nàìjíríà náà irú àwọn ọ̀rọ̀ yìí náà máa ń wú jáde láwọn sábẹ́wò lẹ́ ń sọ gan tánàbí ní kí wọ́n dúó láàyè kan tí wọ́n ṣe àìgbọ́rọ̀ sí ànàbí àìgbọ́rọ̀ kan náà ṣe o àìgbọ́rọ̀ kan torí pé wọ́n ti gbà kan dúó abáwọ̀ ṣàlàyé àárín wọ́n ti dúó ńgbà tánàbí ni wọ́n dúó àmọ́ àwọn rò pé ẹdúó tá a ní ẹdúó yẹn ni pé ẹdúó ńgbà tó gun bá ń lọ wọ́n ti gbà ogun ti tán kí la mọ dúó sí ìṣíàdù táwọn sábẹ́ ṣe jọ náà mọ́ àmọ́ fáyidà tó yẹ ká mú bẹ́ẹ̀ èyí tí wọ́n fi mọ lọ rèé mú àbùkù àwọn sábẹ́ bẹ́ẹ̀ ṣe pé ọ̀sìn yìí ń lo àìlẹ́kọ̀ọ́ tiẹ̀ fáìdà tó yẹ káwà mú bẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ni pé ah àṣé mùkálàfà nẹ́bí àṣé kéèyàn ya pàṣà nẹ́bí àṣé nǹkan bú ni tí ẹnu pàwọn tàbí tí wọ́n àti yapa nẹ́bí táwọn kan rò pé táwọn gbóyé ní ọ̀rọ̀ ni pé tógun bá ń lọ bọ́ọ̀lẹ̀ táwọn wa lọ gbọ́ ni tó ti pọ́rọ̀ ń débi pé bọ́ọ̀lẹ̀ tí ń bá tó sọ pé kẹ́ bọ́ọ̀lẹ̀ ẹnu ìyípadà díẹ̀ ẹ̀wọ̀ ìfakọ́sọ

ẹ̀yà ẹ̀yẹ lẹ́yìn ẹ̀yẹ lọ mú yìí ẹ̀yẹ nìyí kálímọ̀ pé ẹ̀nà kálímọ̀ pé àmójúgbó kínní kèé sojú kòkòrò táwọn tó fẹ́ jẹ kọ́ ojú òkòrò pé èrè ogun ló délẹ̀ yìí ẹja tó àdéjẹ kí mú àwọn tó kù wà kó mọ̀ já nìkan ẹ̀yíṣẹ́ ládáná tó ń ṣe kó mọ̀ já nìkan ní wọn mọ̀ pé ọlọ́ba ayélujára sàhábà ọlọ́ba ayélujára sàhábà ọlọ́ba ìgbà ó gbọ́ pé ẹni mo ti wà lọ́nà ìmúra ó ti wá send message sí mi kalẹ̀ kí plane to land ìgbà tí màá padà ibi sí WhatsApp bí aláàánú kan ní tí mo rí message rẹ̀ báyìí ó ní mọ bóun sálámọ̀ sáwọn sọ̀hábà ẹ̀wù ìgbẹ́ táwọn yẹn ní ẹ̀wà sálámọ̀ sáwọn sọ̀hábà fún a dúpẹ́ ìfẹ́ rẹ̀ tó ní àmọ́ yanjú ìdájọ́ ló kú ìdájọ́ ló fẹ́ o ìdájọ́ àmọ́ bó sálámọ̀ tí ó àmọ́ sọ pé ọlọ́run lágbájá náà ni àmọ́ bó sọ pé kí yọnu ọlọ́run bá wà sàhábà. ẹ̀rọ kò bóyá ká níbi ọ̀rọ̀ ṣíṣe ìwà sọ nípa tó sọ̀rọ̀ nípa pípa nígbà mọ̀sẹ́lá wọ́n fi ọgbẹ́ sàmẹ́bìlẹ̀ hmm. yín. àwọn àwọn bá wọn sófin tí wọ́n ti bá ti yan kọjá àlà hmm. tí wọ́n fẹ́ dó níbi àlọ́ ọlọ́run hmm àwọn tó ẹ̀tọ́ sọmọ́ tó bẹ̀rẹ̀ ti tàkùbùkú ànábì ní wọ́n tó bá ti gbẹ̀rẹ̀ bí kọjá albáṣà hmm. wọ́n ni àrọ̀sọ́l hmm. wọ́n báṣà wọn láka albáṣà tí bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ní tí bá ti wá lè sọ̀rọ̀ tó bá ọ̀rọ̀ tó jọmọ́ bàṣàríyà hmm. wọ́n ni ìyìn alùsùn ẹ̀ ti fi kíni o ẹ̀ ti takọ̀ ànábì ẹ̀ ànábì lè tó bọ́ jẹ́ mọ́kọ̀ pé abúdù ni a ṣàlàyé ẹ̀ hmm. ṣùgbọ́n wè àmà sí ànàbí ṣùgbọ́n àwọ olè wá sí lọ́wọ́ bá sọ́wọ́ àtàlà àfi kí ní ó afọ́nà rẹ̀ wọ̀lì háìzà ó sílẹ̀ ilé ìnàbùsù láti bá máa tẹ̀lé wọn kan sọ pé bó ti tàlàbá ìṣẹ́ ṣàlàyé fún wa pé ànàbí kankan bá ìṣẹ̀lẹ̀ fánàbí lójú ogun kó tabukọ sọ́rọ̀ àìsẹ́lẹ̀m ẹrú ni hmm. ọlọ́run bá wá ní kí ni o ń ló dáa ìṣúná ìpẹ́ ọlọ́run bá láwà máa sùn hmm. ṣùgbọ́n nílànà tá ni o kò dàbò lórí àlàyé ọ̀rọ̀ hmm. so gbóná sí àwọn sàbíwọ̀n gan sí gan eh, ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bàdà sọ́lá tó padà tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ogun yẹn lọ tán èyí lè ní láìka àlà tó ọ̀rọ̀ bá kó gba eléyìí náà ní ìjọsìn lọ́n kó fi sínú fídánù àtànájì ẹnì kọ̀ọ̀kan wa wà á ṣọ́ àwọn apá ṣọ́ ẹnì kọ̀ọ̀kan wa wọ́n kẹ́wọ́ bí nípa ìmú tàdákàlà sí àdíjẹ́mọ́ta pẹ̀lú ọ̀rá ti wàrá ìlú ọjọ́ àbára sọ́lá inṣáàlá